so baba àwọn èèyàn wọn ń pè pé àwọn ògbọ́n kan láti ọ̀dọ̀ baba Falemu baba kí ló ń ṣẹlẹ̀. kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ mo ṣì wà nínú oko lọ́wọ́ mo ń ṣiṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ tó bá doṣù tó bọ̀ wọ́n máa gbọ́ nǹkan lẹ́nu mi tó wà pé talent mi ń pọ̀ mò ń gbé history jáde mò ń sọ nípa rí ìpamọ́ nǹkan mò ń sọ oríṣiríṣi so program pọ̀ rẹpẹtẹ tó bá doṣù tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ oko ni mo fi ń jẹ ni mo fi ń ṣe gbogbo nǹkan. ìwé náà kọ́ tẹ̀sán ni pé ló dátara pé Tinubu ti wọlé àbábá ò fẹ́ sọ̀rọ̀ mọ́ ọ̀bẹ́ àbábá ti. lọ́rọ̀ yẹn nídìí mo ti sọ fún yóò dà wọn tí ìgbéjọba lé lọ́wọ́ ó dáa tó bá ti da June lèmi máa sọ̀rọ̀ nípa òṣèlú. lẹ́yìn tí wọ́n bẹ́ẹ̀ ni tó bá ta bá ti di gbogbo da June bóyá wọ́n ti sọ àyìn ìfẹ́ nìkankan ìgbà yẹn láṣẹ máa bè lọ́wọ́ Ọlọ́run pé báwo ló ṣe jẹ́ kí ló ṣe jẹ́ o torí pé kì í fi hàn mí kó change ṣùgbọ́n ẹmu tó máa wá sọ̀rọ̀ so ẹ ti béèrè báyìí. so mú mi ti béèrè torí kò tí tó stage àti béèrè. bàbá tabali gbogbo social media ló ń gbé fọ́tò yín sí ó ń gbé fídíò àwọn àfa àti jáde. anybody bá àwò kó gbé kì í ṣe ní ọjọ́ tí mo sọ àwọn kan tó correct gan bọ́n ṣe ń gbé nìyẹn gbàtí mo sọ ti fún kágídélé ẹ̀ àwọn tó ń sọ pé ó bímọ bọ́n ṣe ń gbé nìyẹn pé wòlíì oníjàmbá kókó oríire kó bọ́ lọ́wọ́ àwọn wòlíì kí wọ́n tó wá ráre dájú ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là ń sọ gbàtà sọ ti Yorùbá nation wọ́n ń ṣépè ni kò sí nǹkan táwa ń sọ láyé bá a sì ti tọ́ wọ́n ṣépè wọ́n sọ̀rọ̀ bá a sọ kinní wọ́n sọ̀rọ̀ so ìyẹn ò bàbá àwọn lójú wa. kò ń dùn yín kò ń dùn yín. kí ló fẹ́ dùn mí nú ẹ̀. ìjọ ìjà ti ṣẹlẹ̀ rí pé bóyá ẹ ti wá ń lọ bóyá ń gbé mọ́tò yín lọ bóyá àwọn tó ti rí fídíò pé ah, bàbá èrè ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. àmì kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà kí ló máa sọ pé bàbá èrè nígbà tó mọ̀ pé program tí mo ń ṣe gbogbo ọ̀rọ̀ tí mo máa ń sọ ń correct. sọ láti oṣù tó ń bọ̀ lọ. àwọn ilé ìwòjẹ́ bàbàrà fún mi ní twenty eh, oh tá a sọ pé buhari tá a gbé jáde pé pdp lose lùsù twenty four state tí ọbásanjọ́ rí tó sọ pé joan dá ẹ̀ tí wọ́n dẹ̀ yíbo nígbà yẹn fún eh, gẹ̀ẹ́sì buhari so èmi ìfẹ́ tí comment lórí gbogbo ọ̀rọ̀ yẹn so èmi ò tí ì ní comment láti sọ lórí ẹ̀ tó ní ó ní kò sí bó ṣe rí ó ní bá lọ́hùn ṣe ń bá mi sọ̀rọ̀ lọ. ó lè kẹ́sìmọ́ ìbéèrè sẹ́yìn àwọn kan wà tó yẹ pé mm-hmm. wọ́n yìí fẹ́ tí wọ́n ní bàbá sẹ́yìn ó táwọn lọ́rùn nǹkan tí wọ́n bá ń sọ yẹn mm-hmm. kí lè fẹ́ sọ fún wọn. ẹ nǹkan tí kò ní káwọn kìsì ní sùúrù àwọn kan ń pè mí mò ń sọ fún kan lọ sí YouTube mi kan lọ máa gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ tó bá da June ni mo lọ́rọ̀ sọ mi ìdáfá mi ì dẹ̀wẹ́jú mi ì fiṣẹ́ lọ́wọ́ jẹun sòwò ní bọ́lọ́ mi ì gbẹ́dọ̀ sí bá tó wá lọ sọ̀rọ̀ jáde nǹkan tó lọ́n sọ fún mi tó bá tó wá yàtọ̀ á dàbá àwọn wòlé alága kàmẹ́líọ̀n ọ̀gà tó ń yí èmi òun yí o orí pọ́ìntì mi mo ṣe wà lórí ẹ̀ pé kò sí kankan tó lọ́n sọ fún mi pé kò sí ẹnì kankan tó máa lùn láwọn mẹ́tẹ̀ẹ̀ta so ẹ jẹ́ kó wá da june tẹ̀bí may ní handover ẹ ẹ jẹ́ ká dà yẹn. ọ̀rọ̀ ọ̀rọ̀ màá di babaláwo ọ̀rọ̀ màá palà sí ìdílé ifá. ẹ ó dá june kẹtó gbọ́ lọ́wọ́lọ́wọ́ sì mo ti ń ṣiṣẹ́ oko lọ́wọ́. ibo ló kó yín wà sá. Ah, oko mi wà káàkiri ni. ẹ dákọ díẹ̀ fún amẹ. ìwà ìkan wà láfta àbèṣe ní gbòkìlà ìkan wà ní bògùn so ó wà káàkiri. so àgbẹ̀ pọ́nbélé ni. so àgbẹ̀ pọ́nbélé mọ àgbẹ̀ lèmi so iṣẹ́ àgbẹ̀ mò ń ṣe everybody mọ̀ mi. báwo lè ṣe wá mo ṣe àgbẹ̀. so mo ti èmi ni chairman ní for all local government for èmi ni chairman gbogbo wọn fún ẹ tó ń gbin rice àdẹ̀gbìngíràsì ní eh, Ogun State rice eh, project àwa náà dẹ́fà ìlé lọ́wọ́ hmm. nígbà nígbà táwa yẹn vest oko yẹn Buhari ló wá ṣe ló wá ṣe oko yẹn nígbà náà nígbà náà àdẹ̀gbìngíràsì ń so bó ṣe rí ni èmi ní iṣẹ́ àmọ́ ọ̀nà ní Ifọ̀ local government. bọ́ọ̀lù ṣe wá mú iṣẹ́ àgbẹ̀ mọ́ iṣẹ́ ìrànṣẹ́ tí kò fi tí kan lọ́wọ́. kò lè di lọ́wọ́ nígbà tá a fi iṣẹ́ Olúwa jẹun àwọn tó fi ń jẹun tó ń dókòó tiẹ̀ ní onígbàgbọ́ tí ò ní iṣẹ́ òkú ni sọ abrahamu òjíṣẹ́ ọlọ́run ni gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run gbà ẹ̀yà iṣẹ́ àgbẹ̀ ni wọ́n mọ́mọ́ iṣẹ́ wọn àti nǹkan ọ̀sìn hmm. ẹ lọ́wọ́ gbogbo àwọn tọ́lọ̀ ń pè ní the only days iṣẹ́ àgbẹ̀ ni ẹ̀dà kan máa sin nǹkan ọ̀sìn tó máa ṣoko ayé ló lajú sí nǹkan lọ jókòó sí ṣọ́ọ̀ṣì eh, jókòó sí mọ́ṣáláṣí wọ́n máa mú ọrẹ wá ẹjọ máa sórí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn mm. ọ̀pọ̀lọpọ̀ mo máa ń béèrè question kan tí bá ti wà nínú nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ oníṣẹ́ ìrànṣẹ́ bíi àwọn tó ń wà lákòókò yìí ọ̀pọ̀lọpọ̀ wọn la máa ń gbọ́ pé èmi ni wọ́n ní jẹ́ẹ̀tì wọ́n ń lo jẹ́ẹ̀tì wọ́n ń lo pléènì wọ́n ń lo kankan mọ́tò nínú bíbélì àwọn rí pa àdàrí kà olùmọdá lé òun lọ́rọ̀ ní sọ́lúwa ọ̀ṣọ́fà lọ́rọ̀ ní sọ́lúwa àwọn tọ́lọ̀ ń pè wọn kì í lọ́rọ̀ ní sọ́lúwa hmm. ẹni tó dá rìdíìmù sílẹ̀ kò lọ́rọ̀ ní sọ́lúwa hmm. ẹ lè tọ́ka pé ibi tílé wọn wà lélẹ́yìí so àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n pè àwọn tó bá nípè ló ń kọ́rọ̀ ọjọ́ ní sọ́lúwa gbogbo ẹdi gbogbo ìpàdé di june yẹn lágbára Ọlọ́run Ọlọ́run àfọwàṣe òun náà ti bá parí àwọn program tí mo ṣe mo ní program history wà oríṣiríṣi wà ló pọ̀ lọ́wọ́ mi mò ń ṣe program mi lọ. so ẹ̀yin ọtí yẹn wá káàkiri tí ẹ fẹ́ gbọ́ nípa ẹ fẹ́ gbọ́ látẹnu bàbá Fálẹ̀mú òun bàbá ti sọ yẹn pé ẹ ní sùúrù ìran tí àwọn rí ọ̀rọ̀ táwọn sọ síbẹ̀ bẹ́ẹ̀ ló ṣì wà ọ́ tó bá dájú pé bá tún yí náà ẹ bá wọn parí ní June ẹ ṣe.